أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته ada ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo gbogbo àwọn ìgbìyànjú wa lójú ọ̀nà ẹ̀sìn lọ́sàn-án lóru kọ́lọ́n kó gbà níjọsìn gbogbo àwọn nǹkan tí ó lè máa ṣẹlẹ̀ sí kálukú wa nínú àwọn nǹkan tí ó wa lọ́rùn abẹ́ ọlọ́run kó bá ní mú kúò nínú ìṣẹ̀mí ayé wa àìsàn bú ọlọ́run mọ́jì ọ̀rọ̀ lùwà àtàwà àti ẹbí wa ọ̀làlá haúláwà láàkú wátà ìlàbìlà ìlàlẹ́ yìí làbìm ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí à ń ṣe yìí òun ni àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ agbátẹrù ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ti ìsìláàmù tí wọ́n ń jẹ́ algina cooperative and investment society àwọn náà ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí tó jẹ́ online lecture kí ni wọ́n ní ká fi bá àwọn èèyàn àwọn sọ̀rọ̀ àti gbogbo ẹ̀yin mùsùlùmí míì tẹ́ẹ̀tọ̀ máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn ọmọ ìyá wa ní algina cooperative and investment society wọ́n ní ká sọ̀rọ̀ nípa asọ́búrú alàlìbàlà asọ́búrú alàlìbàlà enduring the trials àṣemí máa ṣe sùúrù lílátẹ̀mọ́ra nígbà tí ìṣòro bá dé tí wàhálà bá dé tọ́lọ́run ọba àlékè ọlá tó ń dán wa wò bó o láṣẹ wá ṣe sùúrù tá a fi wá ní di kèfèrí tá a fi ní dìdàkudà tá a fi jẹ́ mùsùlùmí òdodo déwájú ọlọ́run ọba àlékè ọlá á ìdánilẹ́kọ̀ọ́ ìmọ̀ relevant pọ̀ o pẹ̀lú àwọn tí ń ṣẹlẹ̀ lágbàáyé ní yíya two twenty yìí wàhálà covid nineteen ọ̀nbẹ̀ǹbẹ̀ lọ́tún lọ́sì ìjẹ́ múnira fún àwọn èèyàn kódà ẹni tó níṣẹ́ gidi lọ́wọ́ ebi ń pa á nítorí pé kọ̀ráyè lọ bí iṣẹ́ rẹ̀ lásìkò yìí náà lẹ́ẹ̀tún máa gbọ́ àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ wọ́n pa èèyàn níbi báyìí wọ́n yọ bìkan lọ nínú ara rẹ̀ tẹ́ ẹ bá wádìí àwọn tó ṣerú eléyìí wọ́n fẹ́ lò fún oògùn àjò wọ́n fẹ́ fi ṣoògùn owó àbí lásìkò tó yẹ pé gbogbo ayé wọ́n ń rẹ́pù àwọn èèyàn káàkiri láyé lásìkò táwọn èèyàn ti dìdàkudà tí kálukú ọ̀fẹ́ ṣe sùúrù mọ́ kálukú ń wá ọlà òjijì àṣetọ́ bá rí bẹ́ẹ̀ ó yẹ káwa táwa jẹ́ mùsùlùmí ká bára wa sọ òdodo ọ̀rọ̀ kódà ẹni tí è ṣe mùsùlùmí òun náà nídìí kó farabalẹ̀ láti gbọ́dánilẹ́kọ̀ọ́ yìí kọ́lọ́ǹjẹ́ ó wúlò fún wa àtàwọn ọmọ ìyá wa ní algina cooperative and investment society tí wọ́n ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ká máa sọ báyìí pé ìta ń pè ní sùúrù àlàyé pọ̀ táwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n ṣe lórí rẹ̀ a mú ìwọ̀nba wá ni torí ìṣẹ́jú tí wọ́n ní ká lò kò fẹ́ẹ̀ ju ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí ọgbọ̀n ìṣẹ́jú lọ a sì fẹ́ sọ ìwọ̀nba ìṣẹ́jú yẹn lò kó lè já sí pé ibi tá a fẹ́ dé ká lè láǹfààní àti débẹ̀ tá a fá ń sọ̀rọ̀ àsọ́bùrù lọ́gàtàn àwọn àfààní alhabsu ní ń jẹ́ sùúrù òun ni kéèyàn ó lè kó ẹ̀mí ró kéèyàn ó lè kóra ró kéèyàn ó lè látẹ̀mọ́ra nígbà tí nǹkan tí ọ̀tẹ̀ lọ́rùn nígbà tó bá ṣe kíni o tó bá ṣẹlẹ̀ sí i àwọn àáfàá ní ṣùgbọ́n nínú ẹ̀sìn ìsìláàmù ní tó kó sínú pọ̀ òun náà ni habsu nafsi aláàfà aláàfà ti wò mọ́rin bàbá muhammad bunu sọ́lé alùsèmín àlàyé wọn tí wọ́n ṣe nínú tírà àwọn sẹ́rù riyadi sọ̀lẹ́hìn volume one òun la ti ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí bàbá ní ẹni tá a bá sọ pé ó ṣe sùúrù kéèyàn ó ṣe sùúrù kéèyàn látẹ̀mọ́ra kéèyàn ó lè rẹ́mìí èèyàn darí nígbà táwọn nǹkan mẹ́ta tó bá ṣẹlẹ̀ sí alákọ̀ọ́kọ́ ni pé kéèyàn ó ṣe sùúrù fi tọ́ la láti jásí pé kéèyàn ó lè ṣẹlẹ̀ tọ́lọ́hún àṣẹ sùúrù láàṣẹ tá a fi máa kírun tá a fi gbà àwẹ̀ tá a ní jẹun lọ́sàn-án tá a wa tá lọ tá zàkà tá a ní sùúrù láàṣẹ tá tẹ̀lé tọ́lọ́hún tá lọ ájì tóbìnrin ó fi máa lo hijab sùúrù ní gbogbo eléyìí tá a fi máa ka Quran tá máa náwó sẹ́sìn sùúrù ni bákan náà ẹlẹ́kejì anma harimila sùúrù náà látún ṣe láti jásí pé ń tọ́ bá jẹ́ èèwọ̀ ìyẹn làwọn ò ṣe ní máa pààyàn ìyẹn làwọn ò ṣe ní máa rẹ́ẹ̀pù ìyẹn làwọn ò ṣe ní lọ yáwó èlé ìyẹn làwọn ní lọ fi pé àwọn èèyàn ọmọ mu tí àní bá wọn mú àwọn èèyàn ọmọ ní girlfriend àwọn ò ní bá wọn ní àwọn èèyàn ọmọ àwọn ò ní sùúrù kan náà òun kọ́ ni táwọn algina cooperative tán ní ká bá wọn sọ èkẹta ìlọ́wọ́ kan wà òun náà ní ká ṣe sùúrù àlá àkùdárì láàyè àlùmọ́límọ̀ àti àwọn nǹkan tó bá jẹ́ pọ̀ ṣẹlẹ̀ sí wa tó jẹ́ pé ó ti wà nínú ntọ́lọ̀ ti ní ọ̀bà wa ó ti wà nínú àyànmọ́ ó ti wà nínú èbùpín ó wà nínú kádàrá wa tó jẹ́ pé wọ́n ti kádàrá rẹ̀ látọ̀dọ̀ ọlọ́nkọ wa tẹ́ lọ́rùn ó lé àáfà kò tẹ́wà ẹ̀mí wa lọ́rùn ló fi já sí pé tá a bá ń sọ̀rọ̀ sùúrù ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí ẹ̀mí wa ò ní í fọkànbalẹ̀ inú wa ò ní í dùn ìnira ó dé bá wa ká wa ṣe sùúrù èyí wa ní kíni o àṣẹ ṣíṣe sùúrù lórí àwọn ìnira bàbá wa ń ṣàlàyé lọ nítorí pé gbogbo àwọn nǹkan tó bá jọ mọ́ ìnira yìí látùlá imul insan kèé bọ́ ọmọnìyàn lára mu ọmọnìyàn ń ṣe kíni o kèé nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n lọ́lọ́wọ́ bá àlékè ọlá sì rè yóò mọ wò fi ìbàdàn nìyí nínú ara rẹ̀ gangan fi mọ́ọ̀lì yìí ọlọ́wà máa dẹ̀wò nínú dúkìá rẹ̀ àti ó dà fi áàlì yìí lọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ ọlọ́wà máa dán ọmọ ènìyàn wò pẹ̀lú kíni o àníwá ìbàláyà oníranran trials oníranran ìfòòró ìdààmú wàhálà ìpayínkè á wàá ṣe sùúrù àti wá débi tá à ń lọ báyìí ẹ̀yin ẹrúsìn ọlọ́run àsọ̀ranyàn ni fún gbogbo wa ká ṣe sùúrù nígbà tọ́lọ́run bá gbènira dé àáfàá lọ́nà tọ́lọ́run máa ń gbà dán ẹrú wò ọ̀nà tó pọ̀ ní o ọlọ́run wá mú díẹ̀ wá ń bẹ̀ ó fi rẹpísẹ́ǹtì gbogbo àwọn ọ̀nà yòókù ní suratul Baqara Quran chapter two verse one fifty five ọlọ́run ni ẹ lọ́ọ́ mọ̀ wàlànàbìlúwà náà kò ń bí ṣe in mínà lè wàlìjúrì wà nákúsí mínà àmúwálì wà ánfúsì wà samarot wà bá ṣeré sọ̀bìrì ọlọ́ni tó ń lo taokit lọ́dọ̀ àwọn tá a bá jẹ́ ọmọ ilé kéw fi emphasize for emphatic purpose ọlọ́run fi ń kápá máa pé ní n tó dájú dán yín wò tó lo ma mú sòrò wá ìmú fòrò wá fún yín ọlọ́run wá mú díẹ̀ wá nínú àwọn tí ìfi máa dán yín wò mínà àyà yín ọmọ ẹja ẹ̀sùn ẹ̀lẹ́mọ̀ lálàkàlà ẹ lè jábọ́ pé ẹ jábọ́ lórí cocoa house ẹ tún kó sínú odò ejò tó gbé yín jẹ ẹ ń sáré lọ báyìí bẹ́ẹ̀ lọ́lọ́pàá lẹ́yìn tó fẹ́ tà mọ́ tó gbọ́ wájú báyìí báyìí tàbí gbà mí ó lè mọ̀ jẹ̀rú àwọn ìdánwò báyìí ìfòrò báyìí ìfòyà báyìí irú bí o báyìí ṣe ń fòyà lórí kíni o coronavirus ní ìsìn káwùfù kan náà ni tó jẹ́ pé ẹ̀rù ń ba kálukú kálukú ọ̀fẹ́ lè bọ̀ra àwọn lọ́wọ́ mọ́ ní ìsìn kálukú ọ̀fẹ́ lè kírun mọ́sálásí mọ́ ní ìsìn kọ́lọ́hún jọ kọ́ bá ní ká kúrò ní gbogbo àgbáyé ọlọ́run a máa dẹ ìfòòró ìfòyà sí yàn ó lè jẹ́ general irú ẹ̀ ní ti covid nineteen gbogbo ayé lọ́kárí ó sì lè jẹ́ pé individual tó jẹ́ pé àwọn yòókù ọmọ gbádùn ìwọ ó sì máa fòòró tí àyè yìí ó sì máa já kọ́lọ́nkọ́jọ́ gbogbo àwọn tí rùsẹ̀ síbẹ̀ ń ṣẹlẹ̀ sí ọlọ́nkọ́ba ni ká ìjàyà kúrò fún gbogbo ayé kọ́ka kúrò fẹ́ nìkọ̀ọ̀kan wa náà wàlíjúr ibi ọ̀pá yín tẹ́ ẹ̀ ní rí nǹkan tẹ́ ẹ jẹ ẹ tọrọ ẹ̀tọ́ rẹ ni fún yín ọlọ́ni mo máa ṣe bẹ́ẹ̀ tí dẹ̀yìn wò tọ́ ẹ pé ẹ̀ ní rí nǹkan jẹ sálárì yín ò ní wọlé lásìkò ẹ gbọ́jà kalẹ̀ kò ní ta ebi ọmọ wa pa yín. wàlákùsẹ̀ mínà àmúwálì àdínkù àmọ́ bá dúkìá tẹ́ẹ̀ ti rí pé ní last year propati tẹ́ ẹ bá lédi property yín ọwọ́ ti twenty million ọdún yìí ọba já seven million àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ gan tẹ́yìn gan mọ̀ pé ilé yín òjò pé àmúwálù èso owó gbogbo properties pé odidi òjò ọ̀rọ̀ ó sì sílé yín lọ èyàn ó lùsì ìyàwó ìyàwó ó lùsì ọkọ èyàn á máa lùsì ọmọ méjì mẹ́ta mẹ́rin bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ọmọ méje ọmọ mẹ́fà ló kú tó fọwọ́ ara rẹ̀ gbé sin talọ́lọ́run tó wá nífẹ̀ẹ́ tó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa samarot àwọn nǹkan oko yín àwọn àfáà ní bísínẹ́sì lọ́lọ́run ọba ń sọ yẹn àwọn nǹkan oko àwọn tẹ́ ẹ fi ń sọ̀rọ̀ ajé àwọn nǹkan àlùmọ́nì ẹ̀ẹ́kẹ̀rí pé kí ni o àdínkù ń dé bá tẹ́ẹ̀rí wípé wàhálà ti dé bá ọ̀rọ̀ ń tọ́jú ọmọ kí ni o ètò economy ètò business transactions ọlọ́run ni wàá bá ṣeré sọ obìnrin gbogbo ohun tí mo sọ yìí o márùn nǹkan márùn tí mo sọ yìí ni ló kó gbogbo àdánwò yòókù sínú àwọn tó bá ṣe sùúrù tí wọ́n gbà pé mi ọlọ́run ni mo mú wá tí wọn ò lọ ọjọ́ yẹn gbé ògbóni tí wọn ò lọ ọjọ́ yẹn gbé ayé tí wọn ò lọ máa pààyàn tí wọn ò lọ máa forí èèyàn sóògùn tí wọn ò máa káàkiri ayé tí wọn ò máa ojú ara èèyàn tí wọn ò máa igbá àyà obìnrin tí wọn ò fi run onírun sóògùn owó àáfà tí wọn ò jẹ àṣejẹ káàkiri tí wọ́n gbà pọ̀ lọ́n ló mu wá tán sálọ ọ̀dọ̀ ọlọ́run tán bẹ lọ́run tán dúró tọ́ lọ́run wà bá ṣeré sọ̀bìrè àwọn yẹn ni ẹ ní ròó dùnú pé wọ́n sorí ire o gbogbo nítorí ọ̀sẹ̀lẹ̀ sí wọn láyé ń jọ wọ́n bá ti kú ìṣòro eléyìí ó ti tán o wọ́n bọ̀ sínú kíní o ìgbádùn láéláé ọlọ́run jẹ́ ajẹ́ kan nínú wọn torí pèsè ju ta ní òpọ̀ ibi tá a sì ń lọ́pọ̀ ẹ jẹ́ ń dúró lórí àáyà kan yẹn anabi sallallahu alaihi wasallam anabi wa sọ àdíìsì tó pọ̀ nípa wípé a ká ṣe sùúrù lórí àdánwò àti pọ́lọ̀ wọn máa ṣe kí ni o yóò máa dán wa wò ká tó bọ́ sínú hadith àǹfààní ẹjẹ́ á wo àwọn ànábì ọlọ́run tá a bá ń sọ̀rọ̀ pé nínú gbogbo ẹ̀dá tọ́lọ́ ń dá látijọ́ tọ́lọ́ ti dálé ayé tá yóò fi parẹ́ àwọn tó lóore jù afdọ́lù nas al-ambiya fún mọ̀lẹ́bí náà yẹ̀lú náà fún mọ̀lẹ́bí náà yẹ̀lú náà àwọn tó lóore jù làwọn ànábì ọlọ́run lẹ́yìn àwọn ànábì ọlọ́run òun làwọn tó bá tún tẹ̀lé wọn nínú gbàgbọ́ tí wọ́n tún súnmọ́ wọn ṣe wá rí gbogbo àwọn ànábì ọlọ́run tá à ń sọ yìí ọlọ́run a máa mú àdánwò tó nípọn wá bá wọn ẹ jẹ́ meji méjì mẹ́ta mẹ́rin nínú àwọn ànábì ọlọ́run àtàwọn àdánwò ńláńlá èyí tọ́lọ́run ọba àlékè ọlá tó fi kàn wọ́n ìyẹn ní ọ̀jẹ̀ kémi ọmọ ṣẹlẹ̀ sí kìí ṣe nǹkan tó tuntun nínú sílábọ̀ọ̀sì ọlọ́run kò sì ni ó ti parí ni ẹjẹ́ á mú gbogbo ànábì ọlọ́tí sànábì wa Muhammad sallallahu gbogbo ìrántẹ́ ẹ bá rí kẹ́ ẹ wo rò pé ó pé sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ó bímọ méje mẹ́fà kú tọ́fọ́ ara rẹ̀ gbọ́mọ sí àdánwò ńlá ni kọ́lọ́ mọ́ fi ka ìmẹ́ àti yín gbogbo àwọn tí ń bímọ kú ọlọ́run jẹ́ wọ́n máa bímọ yìí ọmọ mélòó ló ti kù fún wọ tó ti torí ẹ̀ lọ́jọ́ ẹgbẹ́ ògbóni ọmọ rẹ mélòó ló ti kù tọ́ láwọn ìyá àjẹlọpọ̀ àṣẹ ìyá àjẹlọpọ̀ ọmọ ànábì sallallahu alaihi wasallam náà jama ẹja gbàrà lọ́lọ́n ká ṣe sùúrù tàdánwò bá dé ìyá wa Aisha rọ̀bí Allah àní à ó tó gba àdíìsì wá pé ó dídí oṣù méjì torí pásìkò tá a fẹ́ lọ ọ̀pọ̀ ni mo ṣe ara ń summarize àwọn kókó yìí ó ló di di two consecutive months ó di di shahrain mutatabi ayin oṣù méjì tí ó tẹ̀léra wọn tí nǹkan kan ò ní là èéfín èrú tuẹ́ àwọn èédáná oúnjẹ nínú ilé ànábì sallallahu alaihi wasallam ànábì ọlọ́run tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù wọn ò ní lè dáná kódà kan gbomi kaná kan pògì kò sí pàǹpògì ká ṣe àjápa kò sájápa ká ṣe kọ̀ǹkọ̀sàn kò sí kọ̀ǹkọ̀sàn kí ni wọ́n mọ̀ jẹ èso dàbínú wọ́n tán wá lè rí wàrà mu sí èso dàbí inú dé sí táwa fi mọ́ sínú nípànà bí ọjà fòdìdí oṣù méjì nu kò ní jẹ nǹkan aláta kò sí nǹkan elépo kò sẹ́ran kò sẹ́já nípànà bí ọlọ́run jẹ fòdìdí oṣù méjì àtàwọn ìyàwó ẹ̀ ṣé wọ́n torí ẹ̀ di ṣé wọ́n torí ẹ̀ lọ́jọ́ ẹgbẹ́ ológbò ni wọ́n ṣe sùúrù ebi nu ebi pànà bí sallallahu alaihi wasallam àwọn àdánwò míì tó wá pọ̀ àwọn kèfèrí bíi kí wọ́n nà àwọn kèfèrí bíi kánlẹ̀kọ́ mọ́ ọlọ́run lágbára kọ́ pa wọ́n rẹ̀ kọ́ pa wọ́n rẹ̀ ànábì tó nífẹ̀ẹ́ sínú àdánwò ṣẹlẹ̀ sí i Anabiwa wa ayub aleyhi sọláàtù wa salam nínú páàrẹ̀ máa ń se èèyàn láyé ọ̀gá la Anabiwa ayub a ti gbọ́ tá ànàbì ọlọ́run ti ń jẹ́ ayub in fact nígbà tí ìnira yẹn dojú ẹ̀ tán ó ní wọ ọlọ́ọ̀ ní mọ́sà níyà búrú ìwọ ọlọ́ọ̀ ìnira ìpọ́ ìnira ti mú mi ìnira ọjẹ mi láti inú eegun ẹran ọjẹ mi dé eegun ọwọnú bọ́gọ́ ọwọnú ẹ̀jẹ̀ ara mi lọ ìwọ ọlọ́run ọba ìní mọ́sà níyà dúró wà á ń ta ara hamu rọ̀hìnì ṣèbí ìwọ ọlọ́mọ ń kẹ́ gbogbo ayé wá kẹ́mi anabi ayub aleyhi salatu wa salam àìsàn ṣe àìsàn wo ní ń ṣèwọ torí ẹ̀jẹ̀ lẹ́bọ ó nínú máa ń rò òun gbogbo ìgbà ni tóun bá ti jẹ kíní kábàáyé sísẹ́mù wọn dàrú òun á máa jẹun lójú oorun anabi ayub à ń tó ṣe lágbára púpọ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọlọ́run anabi wa ayub aleyhi salatu wa salam gbogbo alamọ́ ń tó ṣẹlẹ̀ sí anabi ibrahim ànábì ọlọ́run tó fi darúgbó débi kó tó ti lùsọ̀ fóun ó ti ẹ̀tàn bímọ láyé gan kọ́lọ́run tó wá gbàdúrà rẹ̀ pẹ́rẹ́ Ibrahim àló bímọ ó tó bímọ tán ọlọ́run tó ní kọ́ pa ọmọ yẹn náà á ọlọ́run bá ní kẹ́ ànábì wa Ibrahim akẹ̀mú mẹ́ta wánú àwọn ànábì ọlọ́run torí kò sásìkò kọ̀ wá sí kanú ànábì ọlọ́run tọ́lọ́run dé àdánwò sí ìyẹn fi wá pé èmi àti yín àtàwọn ànábì ọlọ́run àwa ni ká máa retí àdánwò tó bá wá dé ká má dìdàkudà tó dé kámọ̀ dẹ̀lẹ́bọ̀ tó bá dé kámọ̀ lọ́jọ́ ẹgbẹ́ ògbóni tó bá dé kámọ̀ lọ́jọ́ OPC tó bá dé kámọ̀ lọ ṣọ́ọ̀ṣì tó bá dé kámọ̀ mọ ẹgbómi òkè ẹ̀nà omi ilẹ̀ tí ṣòro yẹn ọ̀bá tó bí yáláyé èèyàn ò tún jìyà lọ́dọ̀ ọlọ́run tó bá wá bí yáláyé rè èèyàn wàá sọkún ayérayé téèyàn bèlè lo ìlànà ẹbọ ìlànà tí ọba tọlọ́mù ọlọ́run mẹ́jẹ̀ asunkún láyé àtijọ́ gbẹ̀dẹ̀ alkiyama àti inú sàárè torí náà àwọn ànábì ọlọ́run àdánwò káwọn ẹjẹ́ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànábì ń sọ fún wa nínú àwọn tó tó bá ń wo àwọn bá yàn pé wọ ìwọ àtàn ẹyọ kan méjì àwọn nínú àfọ kọ́lọ́n kó bá níjọ́nu sí wọn ó ní pànàbí ní ìdá àrọ́dà lọ́wù bí abudi yìí khairan tọ́lọ̀ ń bá nífẹ̀ẹ́ rú jẹ́mọ́ máa gbọ́ mi o yorùbá wọn lẹ́nu téèbù bá nífẹ̀ẹ́ ní máa tì máa lé yorùbá ní máa sọ ìyún náà òwe tiwọn o ẹ wá já gbọ́ àdìsí tọ́ lálàáfíà ó ní ìdá àrọ́dà lọ́wù bí abudi yìí khairan ajalala ule òkú bàtà fi dùnìyà ànábì sallallahu alaihi wasallam ó ní tọ́lọ́ bá nífẹ̀ẹ́ èèyàn tọ́lọ́ bá fẹ́ èèyàn ró dáadáa ìyàtọ̀ yẹ kọ́ wá jẹ lọ́run ọlọ́run ọ̀wà kanjú fi jẹ láyé tó bá ti ń ṣe tí ọ̀dà tó bá ń ṣe lọ́run ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àdánwò ti máa ń ṣẹlẹ̀ sí wa ó ń bẹ nínú ẹ̀tọ́ lọ́run ti kádàrà pé yóò ṣẹlẹ̀ ó ń bẹ nínú àwọn àdánwò àwa la fà fúnra wa ńgbà tó ń ṣe sìnà ọ̀mọ̀gbà náà ìgbà tó yáwó èlé ọ̀mọ̀gbà náà ìgbà tó ọlọ́jọ́ ẹgbẹ́ ògbóni ọ̀mọ̀gbà náà ìgbà tó kírun lásìkò ọ̀mọ̀gbà náà ìgbà tí wọn náà ń lo sẹ́rẹ́ tó so nǹkan kọ́ ṣọ́ọ̀bù ìgbà tó ń pọ̀fọ̀ ọ̀mọ̀gbà náà ìgbà tó ń ta tẹ́tẹ́ ọ̀mọ̀gbà náà ẹsẹ̀ a máa fa àdánwò pàápàá tọ́lọ́run tó wá nífẹ̀ẹ́ tó fi jẹ́ pé àdánwò yẹn ọlọ́run fi wá pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ànábì tọ́lọ́run bá nífẹ̀ẹ́ èèyàn àjàlá láwùlẹ̀ òkú bàtà fi dúnìyà ọlọ́run wà kánjú mú yàwó àbánlé ayé tó fi jẹ́ pé yóò jẹba bánlá yà bọ́mọ ṣe ń kú ara rẹ̀ lè mọ̀ yà bísínẹ́sì ẹ̀ ṣọ́ọ̀bù ẹ̀ lè jóná àwọn àdánwò míì lè ṣẹlẹ̀ sí ọlọ́run ọ̀fẹ́ kó jìyà lọ́run ṣùgbọ́n wàá ìdá àrọ́dà lọ́ọ̀bì abúdí yìí ṣàrọ̀ amsaka aniwu bizambi yìí hátà yìwá fi àbí yọmọlẹ̀kẹ́yàmọ̀ tọ́lọ́run ọ̀bà wa nífẹ̀ẹ́ rú tọ́jẹ́ pé aburú lọ́lọ́run fẹ́ kó ṣẹlẹ̀ sẹ́rú gbogbo bó ṣe wù kọ́ máa ṣe lọ́run tó kọ́ máa pàtẹ́wọ́ kọ́ máa jó nǹkan mọ́ nǹkan kọ́ máa lọ jẹgbẹ́ ògbóni yóò máa wá dáa fún wọn ní sọ́tán èyí tẹ́ pera yín láàfáà tẹ́ ń ṣe tẹ̀lé tọ́lọ́ tànàbí ńlọ́ta fún yín wo ẹ̀ẹ̀tún rówó kọ́lé ilé kẹfìrí lẹ tó ń gbé ẹ̀ẹ̀tún rówó san ó lé yín lé ọ̀ta fún yín dànù ẹ má lọ fi tẹ́ ń ṣe lẹ̀kẹ́ padà wá sọ́dọ̀ tiwa àáfáà má bànújẹ́. ọlọ́run nífẹ̀ẹ́ tiẹ̀ tọ́lọ́run bá wá kórìíra èèyàn tọ́lọ́run ro aburú róòyàn yóò mọ̀ wá sẹ́lọ̀n ànábì àtàwọn ọ̀nà sọ̀rọ̀ níta ṣàlàyé o amusaka anihu bizambi yìí ṣe wá ráwọn ẹ̀ṣẹ̀ tí ń fẹ́hun ọlọ́run wà ní jàdánwò kankan ọ̀sẹ̀lẹ̀ sí láyé ọmọ rẹ̀ ò kú ilé rẹ̀ jóná bísínẹ́sì ọmọ lọ wà bá pé ìyàwó wà jẹ bàbá ńlá yàwájú ọlọ́run ọlọ́run àbí ọmọ ló fi já sí pé nígbà bá débi solution a sọ pé àdúrà ara àdúrà tá a mọ̀ sí ni rọ́bà náà ti náà fi dúníyà hasana wáfẹ̀lá àkẹrọ ti hasana wákìnà àbábà náà ọlọ́run sóore fún wa láyé tún sóore fún wa lọ́run làwa ń bi ìyànà ẹ̀ ń bá wọná á wàláhì ló sórí ibú jù ọlọ́run mẹ́jẹ ni àtìyàn wọná àdìsí ànábì la sọ yìí ànábì lẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ a máa kájú fìyà jẹ láyé kọ́ má ìyà lọ́dọ̀ ọlọ́run ta lọ́wọ́ afẹ́rú eléyìí nù wa àti tọ́lọ́run bá ti wá mú wa ká gbà pé ọlọ́run fẹ́ pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ọlọ́run fẹ́ ká jìyà lọ́dọ̀ ọlọ́run ká ṣe sùúrù ká má dìdàkudà nínú hadíìsì míì èyí tó tún lágbára anabi sallallahu alaihi wasallam ọ ń sọ fún wa pé man yuridi Allahu bihi khairan Abu Huraira lọ́gba ilé wa hadíìsì àkọ́kọ́ tá a kọ́ ka ìmáàmù Tirmidhi lọ́gba wa hadíìsì tá a fẹ́ ka ìmáàmù Bukhari náà gbà wa Abu Huraira kọlọmba ni yọnu sí ó nípa anabi sallallahu alaihi wasallam ó ní man yuridi Allahu bihi khairan yusib minhu fẹ́ẹ́rẹ́ ń tọ́lọ̀ ọba àlekè ọlá tó bá gbèrò dáadáa rò tọ́lọ́ ń bá nífẹ̀ẹ́ èèyàn àmọ́ má dánwò wà á bá ẹwà àdìsí méjì àwọn àdìsí yẹn pọ̀ méjì tí máa lónìí torí àsìkò ọlọ́run máa ń mú àdánwò yóò mú bá ẹrú kìí ṣe pọ́ lọ́n rẹ o bí ìgbà ju irin sínú iná èèyàn fẹ́ fi rọ nǹkan nígbà bá fi rọ da inú tiẹ̀ náà mọ̀ wá dùn ṣùgbọ́n náà tẹ́ kọ́ jù sí ẹ̀ ń jẹ́ ń yà àṣọ nífẹ̀ẹ́ àwọn ànábì ẹ̀ ló sì máa ń má dánwò wá fún wa tádánwò bá ti wá dé àgbàtọ́ lọ́run ni o àti sọ ìtọ́mọ ẹ̀kú èyí tí ò bímọ èyí tí wọ́n fìyà jẹ gbogbo àwọn èyí tí òró ń jẹ́jẹ́ àtàwọn àìsàn àtàwọn àdánwò míì tí ọ̀sà sì kò láti máa sọ gbogbo àwọn torí ọmọ ṣẹlẹ̀ sẹ́mi àti yín nínú àdánwò àlówó lọ àròwó jẹun ilé àròwó kọ́lé owó lé wá díù àárí nǹkan lò nínú ilé òjò ń rọ̀ sínú ilé wa àrásọ wọ̀ mo fi mọ ìrìn lọ́kọ mo ń fẹ́yàwó lájọ tí mo ti lọlé ọkọ ìrọ́mọ bí ìyàwó mi ò bímọ bísínẹ́sì mi dojúrú bí ìyàwó mi bá lóyún oyún máa ń bàjẹ́ lára rẹ̀ mo máa ń làlàkàlà mo ń ṣàárẹ̀ ó tiẹ̀ ti ṣe gbogbo àwọn ọmọdé gbèsè ilẹ̀ ti kún gbogbo ohun tó ìyìn tí ìmọ̀ àdánwò tó le tó táwọn ànábì ọlọ́run abẹ́lọ́run kọ́ba ni ká gbogbo àdánwò wa lọ jàmáà gbogbo àwọn àdánwò tí máa ń ṣẹlẹ̀ èyí tá a lè sọ èyí tá a lè sọ èyí tó burú èyí tí ò burú ọlọ́mba ni ká lọ ẹ ṣe sùúrù àsọ̀búrú alàlùbàlà enduring the trials sùúrù tá a bá ṣe yìí òun láàfin jẹ́rí tá a fi ní jẹ ìyà níwájú ọlọ́run ọba àlekè ọlá ṣe táwọn àdánwò ìbá wa ṣẹlẹ̀ sí wa ọlọ́run fi máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ ni o àádẹ́tọ́ fi wọ àlùjànnà ẹjẹ́ àwọ̀ àdìsí méjì lórí eléyìí àdìsí alákọ̀ọ́kọ́ làdìsí àfọ̀ àwọ̀ àbúṣe ìdílé kòdèrè àtàfà àwọn àbúrò rà kọ́lọ́n kó bá ní jọ́nu sí wọn wọ́n nípa ànábì sọ wípé mọ́yù sí ibùlì mùsùlùmọ̀ ní nọ́sọ̀bìn wàlà wàsọ̀bìn wàlà hamin wàlà hazard wàlà azà wàlà gọ́mìn hátà ṣáùkà yùṣàkú à ìlà káfàrọ̀ lọ́wọ́ bíyà mínìkọ̀tọ̀ yà mùtàfà kọ̀nà àlè. nínú àdìsí Bukhari àti mùsùlùmù yìí wọ́n nípa ànábì ní pé gbogbo ń tó bá ṣẹlẹ̀ sí mùsùlùmí nínú wàhálà nínú ìfòòró nínú ìdààmú ìbànújẹ́ àìdùnnú depression ìnira ṣùtá gbogbo tí ń jẹ́ wàhálà tó bá ṣẹlẹ̀ sí mùsùlùmí kódà tẹ́gùn bá tún gún mùsùlùmí lẹ́sẹ̀ ẹ̀gún ó gún mùsùlùmí lẹ́sẹ̀ ọ̀pálámbá ó ya mùsùlùmí lára ìlà káfàrọ̀ lọ́wù bí àmì ìkọ̀tọ̀ ọ̀yà sẹ́rí gbogbo àdánwò tó ṣẹlẹ̀ sí kódà kí mùsùlùmí ó forí gbá ògiri kí mùsùlùmí ó fi ìgúnpá kó fi sọ ògiri kí mùsùlùmí ó fẹsẹ̀ kọ́ gbogbo torí ọ̀sẹ̀lẹ̀ sí wa tí ọ̀tẹ̀ wa lọ́rùn kí náà ó gbé mùsùlùmí àáfà gbogbo torí ọ̀sẹ̀lẹ̀ sí mùsùlùmí ọlọ́run ó fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ ni sílẹ̀ ọ̀wà tó wa pé gbogbo aláṣẹmọ̀ pé lẹ́ṣẹ̀ ni wá à ń ṣe lọ́run ní gbogbo ìgbà ọlọ́run tó bá nífẹ̀ẹ́ wa ni ó pẹ̀ṣẹ̀ wa rẹ̀ tí ó nífẹ̀ẹ́ wa nǹkan ó sì máa dùn yóò máa dán fún wa èyí ó sì jìyà lọ́dọ̀ ọlọ́run èyí ó ti àgbàgbé pòun gbádùn rè láyé torí náà <clears throat> ọlọ́run fi máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ ni ká lọ gbọ́ ilé ìyé kọ́lọ́n kó ṣàánú wa ẹjá tún wà díìsì míì ẹwà anábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ń sọ nípa wípé àfàwọn anẹ́sì Bukhari ni ó ní pọ́lọ́ ọba àlékè ọlá ó ní abudi bihabi bá fi àdánwò kan ẹrú mi ojú méjèèjì wá wá ríran fi ẹ̀rí pé inú àdánwò le òun ni kéèyàn ọmọ ríran èmi àti yín ó relédè wa àwọn kan fọ́jú nínú jáànàmọ́ hmm? tọ́lọ́n bá wá mú àdánwò wà fẹ́ kojú èèyàn fọ èèyàn wá ṣe sùúrù ó ní èmi ọlọ́run kí n máa ṣe fún àwádìtùwú mínú wùmẹ́líjà náà ta màá wá fàlùjàn náà rọ́pò fún ojú rẹ̀ ọ̀wà rí nínú àlùjàn náà ẹ wá fi àdánwò ojú yìí ẹ fi gbogbo àdánwò ẹni tọ́lọ́run bá jẹ́ kọ́mọ rẹ̀ òkú suru ṣe sùúrù àdìsí lórí ọmọ kọ́mọ èèyàn òkú kéèyàn ṣe sùúrù ẹni tó já sí pé kò rún jẹjẹ kò torí ẹ̀ lọ di alátẹ̀wọ́ kò torí ẹ̀ máa lọ ṣọ́ọ̀ṣì ọlọ́run lèmi ọlọ́run màá fàlùjẹ́ náà san lẹ́san ẹni tí bísínẹ́sì ẹ̀ dojúrú tí ọ̀lọ́ ọjọ́ ẹ̀ gbé ayé tí ọ̀lọ́ ọmọ sẹ́só èmi ọlọ́run màá fàlùjẹ́ náà san lẹ́san rẹ̀ ẹ wá àfiwé gbogbo àdánwò tó bá rí bẹ́ẹ̀ yín mùsùlùmí ẹ jẹ́ ká parí ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú àwọn kókó méjì mẹ́ta nítorí àsìkò kókó alákọ̀ọ́kọ́ sẹ́ẹ̀rẹ́ bá wá ṣẹlẹ̀ sí tọba wa sọ pé òun ò lè ṣe sùúrù irú onítọ̀hún rè ó ní àwọn aburú tí ó máa ṣẹlẹ̀ sí wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí buhari àti Muslim anábì ní láyàtà mọ̀jánná àdúkòmọ̀lìmọ́ọ̀ta lìdúrín àsọ́ọ̀bàwù ẹnì kọ̀ọ̀kan yín ẹ má máa ṣe ẹ má máa tán ẹ má máa tàn máa ẹ má máa rò pé tó ìwọ ńgbà wàhálà tí adé ọyá jẹ́ ń para mi àbí jẹ́ ń kú ìwọ ọlọ́run tí ẹ pa mí báyìí ó ní ẹ mọ̀ máa tàn máa kú. tó bá wá jẹ́ pé fàyín kánà lábúdà fa ìlànà tẹ́ ẹ bá rí pàdánwò pọ̀ débi pé ẹ ti ẹ̀ wá mọ̀ ń tẹ́ ẹ ṣe mọ́ ẹ mọ̀ tọrọ kú o ẹ wá máa ṣàdúà kí làdúà tẹ́ ẹ máa ṣe Allahumma àhàyíní máa kánà tìlà hayatu khairan li wàtàwáfà ní ìdàkánà tìlì wàfàtù khairanli ẹ jẹ́ ká kọ àdúrà yìí sílẹ̀ gbogbo ẹni tó bá rí i pé ìnira ti dé tó fi afẹ́ máa roku máa roku o ọlọ́run lágbára kó múnira lọ kó o tún lo ìsẹ̀mí ayé ìrọ̀rùn o tọ́lọ́run bá wá rí i pé kó o kú lólóore fún ọ àdúrà yìí lóòṣe o ẹ àtún wí lẹ́ẹ̀kan sí allahumma ahayini makanatil hayatu khairanli watawafani idha wafatu khairanli kí ni ìtumọ̀ ìwọ ọlọ́run jẹ́ máa sẹ̀mí dáadáa tó bá ti já sí pé kí n wà láyé lólóore fún mi ìwọ ọlọ́run má jẹ́ ń lò sẹ̀mí ayé ìnira jẹ́ ń lò sẹ̀mí ayé ìrọ̀rùn wàtàwá fàní ìwọ ọlọ́run tó bá ti wá rí i pé ìdá kánátìlù wà fáàtù káyíráńlí tó bá já pé kí n kú ní olóore fún mi tí ìfi ní di kèfèrí tí ìfi ní dẹni tí wọ́n mọ̀ rù kí tí ìfi ní di ìdàkudà ìwọ ọlọ́run bọba àlékè ọlá mú mi sọ́dọ̀ èèyàn ńlàdúrà tá a máa ṣe torí náà gbogbo ẹni tí ó ti ṣe sùúrù lórí àdánwò tó ṣẹlẹ̀ sí i ó lè fa kí irú ẹni bẹ́ẹ̀ kọ́ parẹ́ àti rí stúdẹ́ǹtì tó fẹ́ẹ́ rí jáàmbù ó sì lọ kó sínú omi òkun ó sì para rẹ̀ torí pé ó fẹ́ẹ̀lì tá à ń sọ fún ọ pé ò lè páàsì lọ́la àti rẹ̀ ń tọ́já sí wípé gbèsè pọ̀ fún gan ó sì wò pé ah ẹ̀sìn yìí pọ̀ èèyàn bíi hundred ní í sèun nìkan lówó ó sì para rẹ̀ tá à ń sọ fún ọ pé ò lè san gbèsè lọ́la tíwọ náà ó di billionaire àáfà àti rẹ́ni tó jásí pé nítorí ìnira ó sì lu ìyàwó rẹ̀ pa àbẹ́ni tó lọ fi ìyàwó rẹ̀ sògùn owó àti rẹ́ni tó jẹ́ pé ìnira ó sún débi pọ́n lọ yáwó èlé ìnira tó wá multiply owó èlé kò rojú owó san interest ó tún gùn àti rẹ́ni tó jásí wípé ìnira ọ̀sọ̀dẹ̀ ti ń pa àwọn èèyàn gbogbo ẹni tó ọpa yìí kí lọ fẹ́ san wájú ọlọ́run nígbà tí wọ́n bá kó gbogbo iṣẹ́ rẹ fún àwọn tó ọpa ara àwọn tó já sí pé ìnira ni ló sún wọn débi òògùn owó tí wọ́n wá ń sóògùn owó ìnira ọ̀sọ̀ àwọn èèyàn ẹ̀dẹ́ tó yẹ pé oríṣiríṣi àwọn rituals òun náà ń ṣe àwọn oògùn obú àwọn oògùn agbára ó sẹ́lòmíì débi pé kí ni o kọ́ máa lọ kọ́ máa lọ jalè kọ́ máa ṣe four one nine yahoo yahoo gbogbo àwọn àdánwò tí ń bẹ́ẹ̀ bí kéèyàn má lè ṣe sùúrù rè ẹ jẹ́ ká ṣe sùúrù ní ìparí kí wàá ní solution tí ìnira ìbá ti wá dé àáfàá ní solution alákọ̀ọ́kọ́ ni kákọ́ gbà wípé ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ẹ ń bá ti gbà pé dòro ibu kọjá pé lódodo aláwọn èèyàn tán máa ń ṣe aburú ẹni tí ó ṣe ṣéhìrú àṣàṣì ibú ẹni tó yẹ pé òun ni ó fa sábàbí aburú fún yàn ṣùgbọ́n ká gbà pé ọlọ́run fẹ́ orí bẹ́ẹ̀ náà ni tọ́lọ́run bá fẹ́ orí bẹ́ẹ̀ àti ráwọn tí wọ́n máa ń ro aburú tọ́lọ́run sì ní fún wọn ṣe kákọ́ gbà pé tó aburú yìí o ọlọ́run nìkan lọ́ba tó lè yọ wá ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni ká máa wá sàdúà àti sọ̀kan náà àwọn àdúà tá a máa ṣe àwọn àdúà tún pọ̀ tá a bá ti bí àwọn àfa àtúnjẹ́ àwọn àfẹ́ ẹni ọlọ́run láwọn àdúgbò wa láwọn ibi tá a ti máa ń gbọ́ wá sí àwọn àdúrà tó bá súnà mu tí èso kọ àǹjẹ̀nu rárá àwọn àdúrà pọ̀ ẹ̀ ń bàjẹ́ gbèsè ní ìsìn lápẹ̀rẹ̀ tó bá sọ pé Allahumma kfini bi halalika an haramika wà á gbéni níbi fadlika amman siwaka àwọn àdúrà mi tún wà báwọn irú àwọn ìṣòro tó bá jọmọ́ tiwa ẹni tí ń làlàkàlà kọ́ra àwọn àfẹ́ ẹni ọlọ́run gbogbo ìdánilẹ́kọ̀ọ́ yóò lè gba ká máa sọ gbogbo solution tán á máa bẹ lọ́hùn irú àwọn àdúrà wo ló yẹ ká máa ṣe á máa ṣe yàtọ̀ sí pé àdúrà ẹni tó bá já sí pé ní tó ń ṣe ń jọ máìsàn ìsìláàmù ọ̀tako ká lo oògùn ní tó ń ṣe ọjọ́ medical problems lọ́ọ̀dọ̀ àwọn onímọ̀ ṣègùn tí wọ́n mọ̀ nípa spiritual problem ló ní àwọn tó mọ̀ nípa tíbù nábàwí islamic medicine prophetic medicine eléyìí oyin ni ẹ lò ó pẹ̀lú habatu sauda ẹ̀ka àdúrà báyìí sí ọmọ ń wúlò fẹ́ntì làlàkàlà eléyìí ẹ bá wọn kà sínú zaitun pẹ̀lú lọ́fíńdà àlìmísìkì tán bá fi ń para pẹ̀lú àṣẹ ọlọ́run tí ń ṣe wọn kó ń bẹ́ẹ̀ irú àwọn tó bá jọ mọ́ àìsàn sí ìtọ́jú oògùn sí ìtọ́jú àìsàn èyí ò ṣe ẹbọ bẹ́ẹ̀ ká wá máa wá oògùn ìtajà káàkiri eléyìí ẹ̀rì mọ́nú ṣọ́ọ̀bù eléyìí ẹ̀sọ́ kọ́nú ilé eléyìí ẹ̀sọ́ kọ́nú mọ́tò ẹbọ ni gbogbo eléyìí tí ó ba ẹ̀sìn èèyàn jẹ́ tí ó jẹ́ kéèyàn ó jẹ bàbá ńlá àyà níwájú ọlọ́run àáfàá lára solution òun ni mọ̀láza mọ́tò abukar ká máa ṣe àwọn abukar àwọn gbólóhùn rántí ọlọ́run ají láàárọ̀ ó ti ní àbùkárù tán ní àṣe láàárọ̀ àwọn ìwé ń bẹ tá a fi máa ṣe àbùkárù àárọ̀ ìwé màsọ̀rọ̀ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hisnu muslim ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbùkárù mọ́mọ́ náà wà wí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtàwọn míì ìwé tí èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà kọ àbùkárù lil muflihin gbogbo orú àwọn àdúrà téèyàn máa ń ṣe láàárọ̀ nírọ̀lẹ́ àtọ́rísí àwọn àdúrà míì náà ọ wà ń bẹ́ẹ̀ àáfà ká máa ṣe àbùkárù ají láàárọ̀ ti ní tá ṣe afẹ́wọ́ tọ́lẹ́ẹ̀tì ó ní tá ṣe àbùkárù àárọ̀ ká ṣe tìrọ̀lẹ́ ká ṣe ká bá ti ń ṣe mùláàzà mọ́tò àbùkárù wà mọ́tò ha tá à se ṣe ìrántí ọlọ́run ní gbogbo ìgbà ọlọ́run fi máa ń láàyàn níbi kíni o níbi àdánwò ọlọ́run níbi zikiri láàyè tàtùmọ̀ innal qulub pẹ̀lú mímọ́ rántí ọlọ́run ńlọkàn fi máa ń balẹ̀ ká mójútó ìmọ̀ ọlọ́run bákan náà òun ni kọ́ jẹ́ pé nǹkan àlálì òun láà máa jẹ a máa jẹ́ kọ́lọ́run láàyàn nínú àdánwò àtàmọ́ sùkùbìlì kìtàbí kájú sallallahu alayhi wa alihi wa sallam eléyìí wà nínú nǹkan tọ́lọ́run fi máa ń láàyàn nínú gbogbo ìṣòro abẹ́lọ́run ìwọ̀nba tá a sọ yìí yóò wúlò fẹ́ ń tọ́sọ́ àtàwa tá a gbọ́ gbogbo òṣòro tí ń bẹ fún individuals wa ọlọ́run bá ní kakú o èyí tí ń bẹ fún ìlú wa èyí tí ń bẹ fún orílẹ̀-èdè wa èyí tí ń bẹ gbogbo àgbáyé ọlọ́run bá ní kakú ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhanakallahumma bihamdik ashhadu an la astaghfiruka wa atubu ilayk salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.